Hello everyone, welcome to Tony Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. ṣẹpẹtẹrì ṣe rí eh, mi everybody on social media inú hundred percent two percent péré ló ń wá justice fún Ìyábẹ̀jì òkété sọmọ pé ó gbá géèmù kan fún àwọn opponent ẹ àwọn opponent ẹ ò dẹ̀ mọ̀ pé ó gbá géèmù fáwọn ó gbá géèmù kan òkété ó gbá géèmù kan fáwọn opponent ẹ̀ ó gbá géèmù kan fáwọn opponent ẹ̀ ẹ̀rí ṣò yìí sì wọ́n ní ṣíà ẹ̀ kíkèsí ẹ̀ lè cut across. ẹ mọ̀ pé bókété ṣe dákẹ́ reason tó kété ò ṣe lọ sí Àbújá òkété fẹ́ set àwọn opponent ẹ̀ up pẹ̀lú the same donation form tendency wà kí òkété kó pa ẹlòmíì fi kó àwọn opponent ẹ̀ lọ́rùn that is to say lára foundation opponent òkété inú àwọn new project wọn there is tendency kó kété pa wọ́n dànù sọ́run opponent yẹn káwọn opponent yẹn náà kàn jẹ murder case òun lẹ ṣe rí tó kété fi dákẹ́ tí ò ṣe jáde. èèyàn kan ló fún mi ní information yẹn ní sí wọ́n ní òkété ti lọ gba kọ́tọ̀dà lórí ìyá ọba ńlá lẹ́yìn tó lọ nà ìyá ọba ńlá mọ́ ṣọ́ọ̀bù òkété ti gba court order òkété. Okay, èmi ò ní parọ́ fún ẹ Dorkas àìtẹ́yìn ká ń fọwọ́ bò sórí àwọn tó ń fi ẹ́ like I said I don't do police and I don't do court anymore ọ̀hún kí mi sọ fún ẹ pé mo ò ṣe police mo ò dẹ̀ ṣe èmi because I don't have trust in the system anymore I don't have trust in this both judiciary police and everything. Me, as one of the top celebrity in this country, mi ò ní trust nínú wọn mọ́. So o mọ̀ pé a lot of things ló ti ṣẹlẹ̀ behind the closed door because I love my country so much. Because tí mo bá jà, mo máa ba nǹkan jẹ́. So mi ò kí ń release weapon. Dokas tó bá notice mi, wàá rí pé mi ò jà kí lose rí because sori by the time tẹ bá máa tì mí tì mí tì mí ọjọ́ tí n bá máa gbé àwọn kankan jáde nàìjíríà máa fẹ́ parẹ́ a lot of people máa wò pé really irú crime báyìí ló ń ṣẹlẹ̀ ní nàìjíríà so mi ò kí ń tètè sọ̀rọ̀ mo máa ń tọ́jú weapon gan mo máa ń tọ́jú weapon tó bá notice mi dorcas wà á rí pé gbà tó ń ṣe patán tó wọ́n billion wà á rí pé ó sòdùn ẹ o ní confidence nínú ara ẹ pé nǹkan kò ní ṣẹlẹ̀ wà á rí i pé is your words against yourself court order tó ń gbà kiri yìí by the time tí fídíò ibi tó ti lọ́nà yọba ńlá tó bá máa jáde wọ́n wá bí both the system tí mi ò fẹ́ dárúkọ pé kí ni wọ́n ṣe fún ìwọ Dorkas nígbà tó lọ́nà ọ̀yọ́ ńlá wọ́n ṣọ̀pù wọ́n ní wọ́n bá gba wọ́n bá fa gbùrùgbùrù The cast, tó bá notice me. I don't go for people that doesn't come for me mo máa ọwọ́ ara mi gan the reason you don't go to court people said you've travelled back to UK that is a lie you did not travel back to you you are in Nigeria you are setting up your your your your opponent you are setting them up right now and one way or the other wọ́n ti wọnú trap a fifty percent What you want to trap a sixty percent A fifty percent What you want to trap a fifty percent you are setting up your your opponent because àwọn náà gbọ́dọ̀ jẹ́ murder case bẹ́ẹ̀ ṣe ń wò mí bẹ́ẹ̀ ṣe ń gbogbo Yorùbá tó ń bá mi ṣiṣẹ́ tí mo mọ̀ páwọn òkété lè lò mo mo ti mo ti. Mo ti mo ti gbogbo yorùbá tó ń bá mi iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti sáàkì wọn òkété gbogbo yorùbá tó ń bá mi ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí mo ti sack everybody i work with igbos and hausas right now because i know i can still trust them than yorùbá mo mọ̀ pé ó easy fún yorùbá àti gbàbọ̀dé fún mi because kò kí ń ṣe ni kò kí ń ṣàna tí ṣẹpẹtẹ tó ti wọlé through àwọn Yorùbá sí mi lára mi ò ṣe fọlá náà ẹni òṣó mi ò ṣe mi ò ró náà mi ò ṣe mi ò ró bc wise bẹ ṣe máa jókòó sórí online tẹ máa máa fẹnu yẹran sọbẹ nìyẹn ẹ mọ̀ pé máa ń fẹnu yẹran sọbẹ bc wise bc wise ẹ̀yin lẹ fẹnu yẹran sọbẹ jù gbogbo instrument tó yẹ kán lò fókété mélòó nínú yín ló bá wa rì ṣíà ẹ̀ mélòó nínú yín ló bá wa rì ṣíà ẹ̀ mélòó nínú yín ló bá wa spread gospel yìí ẹ sábọ̀dù tó yọ lórí burúkú kó tó di pé ọlọ́run bá wa sọ ọ́ dèrò ẹ̀yìn ọlọ́run bá wa pa gbogbo yín tẹ jẹ́ fans wa you all have weapons láti pa ẹ sábọ̀dù but kò sẹ́ni tó ń lo weapon yẹn kò sẹ́nibọ̀dì tó ń lo weapon yẹn kí Gistlover tó dirún malẹ̀ mọ́ yín lọ́wọ́ an individual ní Nàìjíríà a ní weapon yẹn ta ló sọ fún yín pé no one enter Okete trap Bisi Wise ẹ ẹ mọ bó ṣe ń lọ ẹ ẹ mọ bó ṣe ń lọ ẹ ẹ mọ bó ṣe ń lọ ẹ mọ bó ṣe ń lọ tẹ bá mọ bó ṣe ń lọ ṣe rí èmi ẹ mọ̀ pọ́rọ̀ ṣòro sọ lórí social media ṣe rí at times when you are defending people lórí social media àwọn ọ̀tá wọn lọ bẹ́ni tẹ́ ń defend wọn tún sọ yín dé èèyàn burúkú even when you are passing across sensitive message wàá tún jẹ̀bi so I learn how to keep quiet and I don't argue no more. I argue no more, sorry. I don't argue. Bísí Wise ẹ mọ̀ pé tẹ bá wò mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ń fáwọn èèyàn ní deep freezer máa ń fún wọn lọ́kadà máa ń fún wọn nígbà ẹ rí kí n tún ṣe mọ́ publicly ó sọ bá débi pé tí n bá fẹ́ fún èèyàn lówó nísìn ìgbà tán fún mi lówó ọmọ ẹ̀ owó star ní two months ago owó yẹn alákọ̀ọ́kọ́ mo ní kán má send ẹ̀ sí mi ìkọ́nà àwọn warriors mo ní kán lọ send ẹ̀ sí di ọ̀la mi ò mọ̀ mo ní kí warriors lọ pín owó yẹn láàrin ara wọn tèmi yé mi tèmi yé mi ẹ mọ̀ pé anybody tó bá gbowó star ọ tó bá gbé èèyàn wá fún anything ẹ mọ̀ pọ́njọ́ máa rìn ẹni yẹn alongside òkété ni nísìn Bisi Wise hmm. ṣe rí níbi tí kéèsì àwọn blackmailer dé àwọn tó jẹ́ agbófinró wọ́n ti pín sí méjì àwọn tó jẹ́ agbófinró wọ́n ti pín sí méjì àwọn kan tó ń support àwọn dọ̀kásì lánàá wọ́n ti influence àwọn kan lẹ́nìí tó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn Dorkas tẹ bá mọ bí Nigerian agbófinró bó ṣe powerful tó you will not cross their lane the most deadly mistake you can do in your life is to cross is to cross agbófinró's line kò sí nǹkan kan tó lè ṣe ẹ́ láyé yìí avoid the Nigerian police nínú gbogbo nǹkan tó bá ń ṣe they may look weak to you but believe me they are not weak Nigerian police are more active than American police Nigerian police are more active than UK police Nigerian police are more active than Canada police. They only act if they want to. If they don't want to, they will not do it. And they will look weak to you, but they are not weak. Nigerian police are the most active police in the whole world. Have you forgotten that this year, Nigerian police ní competition tó lọ ṣe ẹ ti gbàgbé number one One no China one no America one no US one no UK one no Canada and you are telling me Nigerian police are weak they are not weak the only thing we have is that the Nigerian police in Yoruba setting they move when they want to move if they don't want to move they will not move and nobody can move them you see the Niger the Yoruba in in police are the same thing the Yoruba in Christianity, are the same Yoruba in Islam, are the same Yoruba in Ìṣẹ̀ṣe. If you understand Yoruba very well, you will know why you think some Yoruba police are not working. They are working. They don't just want to do what they want to do. and an average Yoruba people they have this number one Ilara, Ika, Ibatenije, Ijomolomobo, Inu DNA wa ló wà wá Yorùbá so if you meet Yoruba as army wà á rí inú ẹ̀jẹ̀ wọn tó o bá rí wọn nínú iṣẹ́ ọlọ́pàá wà á rí inú ẹ̀jẹ̀ wọn tó o bá rí wọn nínú iṣẹ́ babaláwo wà á rí inú ẹ̀jẹ̀ wọn tó o bá rí wọn nínú àfà wà á rí inú ẹ̀jẹ̀ wọn tó o bá rí wọn nínú pásítọ̀ wà rí inú ẹ̀jẹ̀ wọn ok ẹ wo ẹ wo ẹni tó búlì Peter P Square ṣé wọ́n mú àbí wọ́n mú that is Igbo in police they protect their Igbo brothers in entertainment world ay comedian kò less than twenty four hours bọ̀bọ̀ kan báyìí tó ń bú ay comedian kò tẹ́kì same Nigerian police ẹ rò pé kò ṣiṣẹ́ yìí kò less than twenty four hours wọ́n track ìbọ̀bọ̀ tó ń bull tó ń blackmail ay comedian because ay is not full blooded Yoruba in entertainment industry if ay was fully Yoruba, by now wọ́n ti pa ay comedian. The only thing that saved ay comedian was he was not fully Yoruba blooded in the entertainment industry. It was more like like English setting. Don't forget that. Look at Iniedo. Look at Rita Dominic. Look at Jennifer. Look at all these people. The Igbo in police will protect all these entertainers with their last blood in them. That is Igbo people for you. The Hausa setting in police, they will protect their own entertainers with their last blood. The Yoruba in police will be always be the Yoruba in police. Don't get it twisted. Don't say Yoruba, don't say Nigerian police are not working. They are working and they are the most smartest police in the world. Take it or you leave it. tí mo bá ń sọ̀rọ̀ pé àwa Yorùbá àwa Yorùbá ẹ má rò pé Lizzy mi ò èyí ti Yorùbá. I am trying to pass your message across. You don't understand? Ẹ wo bọ̀bọ̀ tó bully Peter P Square. Ẹ wo ọjọ́ tí Gistlover ti ń bully. Ẹ wo iye ọdún tí Gistlover ti ń bully Yorùbá entertainers. Single-handedly, Gistlover dẹ̀ ó dẹ̀ pa Yorùbá industry. Single-handedly. bá bí Gistlover dá tí wọ́n bá bí Gistlover dá kó lọ búlì Genevieve àwọn ọlọ́pàá tó wà nílẹ̀ yìí àwọn ọlọ́pàá tó jẹ́ yíbò wọ́n wá Gistlover jáde within twenty four hours. tí wọ́n bá bí Gistlover dá tí wọ́n bá bí Gistlover dá kí Gistlover ṣe kókò kọ sórí nípa Genevieve okay let me let me ask you this question and i want you to be sincere each time tí Gistlover bá fẹ́ gbé sórí Rita Dominic wá ńgbà tó ṣẹ̀ṣẹ̀ má rí kí làwọn yíbo máa ń sọ ní péjì Gistlover kí làwọn ọmọ yíbo máa ń sọ nígbà tí Rita Dominic Gistlover fẹ́ bà wedding Rita jẹ́ kí ni àwọn kí ni àwọn ọmọ Yíbò máa sọ fún gist lover ní page let's be sincere let's be truthful for the first time gbogbo abiyamọ pátápátá tó wà ń bí ẹjọ mo bẹ̀ yín ni kí ni wọ́n máa sọ for those of you following gist lover very well when Rita Dominic got married to her to her husband tí gist lover bá fẹ́ gbé sórí Rita Dominic wá kí ni wọ́n máa sọ wàá máa gbọ́ I am out of here I am out of here. I am not supporting this. Oh, ni shori ṣoríire kasali. jẹ́ ń blọ́ọ̀kù ẹ̀ o ò ní ṣoríire ti block we. kí ni wọ́n máa I am out of I am out of this place I am I'm, I'm not supporting you this This lover. rí i this lover. ò ní kọ sórí yẹn Gistlover ní kọ́sórí ẹ lọ wò ó that is why ẹ wo Genevieve wọ́n gbé sórí irọ́ kan já bóyá òótọ́ ni mi mọ̀ pé ó wà lamẹ́ríkà ó wà ní kíní did you see Gistlover writing it tí Gistlover bá ta mọ̀nàmọ̀nà pẹ̀lú àwọn entertainers Igbo wọ́n wá Gistlover jáde less than àwọn the Igbos in police setting wọ́n wá fish Gistlover jáde but Yorùbá ni Yorùbá máa máa jẹ́ Yorùbá imagine ẹ wo iye ọdún now mo fẹ́ mo fẹ́ mo fẹ́ fi kankan wọ̀nyí àwọn gbóhùn sókè mo gbọ́. ẹ̀wọ́ Facebook ní ìsinmi kẹtẹ̀lẹ́ yìí Tinubu hmm. àti Fáyemí. eléyìí tún kọ mo ń bọ̀ ẹ já gbádùn eléyìí. Tinubu is dead. okay, uh, Nigeria, Nigeria government, mm-hmm. everybody maybe some data believes but I want newspaper mọ̀ wípé wọ́n ti pè mí fún ọ̀rọ̀ Okay. that an interview. Emma, má gbàgbé wípé wọn ò bíran yíbò kan dá kó dúró sílùú òyìnbó kó wá sọ wípé Jonathan is dead if we bí Jonathan ṣe jẹ́ tí ò ń ṣe pure Igbo wọn ò tí ì bíran mọ́là kan da kó dúró sílùú òyìnbó kó ní Buhari is dead àwọn haúsá ọlọ́pàá máa fi ìṣe ẹ̀ out kó jẹ́ kán rè é kúrò nílùú yẹn kán rè wá sí nearest Africa country tán ti máa gbé am I communicating ṣé ẹ understand mi nísìnyí ṣá ṣé ẹ understand mi dáadáa ṣá. nǹkan tó bá mú Esabod tó búlì ọ̀tá síwájú to point of no return tó jẹ́ pé ọlọ́run ló dóòlà ẹ̀mí máa yẹn tí kò dẹ̀ sí ìran ọlọ́pàá Yorùbá kankan to take action on Esabod and you are telling me to ignore them <laughs> the same Yorùbá ló máa ní kó ignore wọn o the same Yoruba, ló máa ní kó ignore yorùbá tó fẹ́ pa ẹ́ o Jasmine Ahmed do you understand God will bless you ìjọ kan tí bọ̀bọ̀ kan tó lọ sọ pé ọ̀tá Buhari ó ṣe nǹkan kan wàláì wọ́n fìṣì bọ̀bọ̀ yẹn out àwọn ọlọ́pàá haúsá fúnra wọn ló fìṣì out láyé Jonathan bọ̀bọ̀ yíbò kan fẹ́ sọ kankan àwọn ọlọ́pàá yíbò fúnra wọn náà lọ fíṣì bọ̀bọ̀ ẹ̀ out kò tí ì sí ìran yíbò tó lóun blogger tó ok ẹ wo man ibo yẹn mi ìfẹ́ dárúkọ ẹ̀ nígbà tí àwọn yíbò rí i pé ó fẹ́ jeopardize political career àwọn wọ́n tàn kúrò ní kọ́ńtì tó wà tó rán fẹ́ mu wọ́n tàn lọ sí kọ́ńtì áfíríkà ẹ̀ẹ́rí ọdún tán fi tán ni wọ́n tán wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé wá nàìjíríà ẹ bá mi bèrè lọ́wọ́ àwọn yorùbá tó jẹ́ ọlọ́pàá what have they done to protect the president himself not to talk of the celebrity. you see it takes ẹni tó farabalẹ̀ láti understand ọ̀rọ̀ mi. Never ever say or join them to say Nigerian police are this are that. Nigerian police are the most active in the world. Ibi tí wọ́n fọ́ ò sí ni kò sọ̀rọ̀ sí. Ok, tí dọ́kàsì bá jẹ́ Igbo àbáwúsá, dọ́kàsì wọ́n wá mu ní Nàìjíríà tó ti bú Genevieve tó ti bú igbá tó ti bú àwo ibo máa wá sọ wípé àwọn ti clear kó máa lọ ibo ò ní sọ bẹ́ẹ̀ ibo ò ní sọ bẹ́ẹ̀ because Igbos are very good in business very very good in business because wọ́n ti wò ó pé Dorkas lè bà political career àwọn jẹ́ Dorkas lè ruin business career àwọn. Igbo understand the fact that nǹkan tí Dorcas ń sin Igwadedli ṣe ó lè báyé àwọn jẹ́ wọ́n á fi Dorcas rúbọ wọ́n á fi Esabod rúbọ for them to remain in business don't ever compare ibo awusa and yoruba don't compare igi mú jìnnà síra wọn ó jìnnà síra wọn. àwa yorùbá ẹ mọ nǹkan tá a máa ń ṣe ni ẹ mọ nǹkan tó máa ń pè ní. ṣe mọ̀ wípé tí èèyàn bá àpíà ok ẹ kéèsì fọlá ṣé èèyàn kan máa dìde ok ṣé ìgbà tí actress english film tó máa rì kí èèyàn kan wá dìde pé ẹ òun òun o òun ni Rita Dominic gba ọkọ ẹ̀ àwọn ọmọ yìí bò ní ra pity wọ́n á gbé ẹni yẹn wọ́n á mọ̀ pé ó fẹ́ bà Rita Dominic jẹ́ because wọ́n mọ̀ pé politically àwọn need the voice Rita Dominic wọ́n á gbé wọ́n wà láì wọ́n á gbé tí mo tí if ọ̀rọ̀ tí mo sọ tó bá jẹ́ rọ́ ni ẹ máa sọ fún mi but Yorùbá prefer Fọlá bí Fọlá ò ṣe níṣẹ́ lọ́wọ́ tí kò kàwé tó ń bà ayé èèyàn jẹ́ yẹn wọ́n prefer Fọlá wọ́n á ra pity fún Fọlá òun ló fi jẹ́ pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìgbésí ayé nàìjíríà yorùbá ló kọ́kọ́ lówó yorùbá ló kọ́kọ́ lọ́lá àmọ́ lọ́jọ́ tèmi agriculture yorùbá ò sí ń bẹ̀ industria yorùbá ò sí ń yorùbá ò sí nínú level kankan yorùbá ti wá di bẹ́gà a ti gba bẹ́gà mọ́ àwọn northerners tó ń bẹ́gì lọ́wọ́. okay sí ẹ eh, okay look at ta ni mo lè fi ṣe okay look at my film industry a lot of them tí mo máa ń jà fún mi ni lati mọ̀ mi ní láti bá sọ̀rọ̀ well it is my duty Lati make sure pé nǹkan kan ò ṣe wọn aburú ò ṣe wọn nítorí pé wọ́n jẹ́ tálíkà kò mí pé kò já artist kankan bọ́ torí pé o jẹ́ nǹkan artist yẹn kan ló ba titi ẹ jẹ́ artist yẹn náà pay dues kó tó débẹ̀ ni mo dẹ̀ mọ̀ pé tó bá dẹ̀sìnkú election mo need mo need the voice àwọn artist yẹn láti follow àwọn èèyàn mi so why should I jeopardize the life and the career of my celebrity for you tó kàwé but an average Yorùbá ò lè ronú bẹ́ẹ̀ an average Yorùbá prefer Fọlá tí ò kàwé tí ò kọ́ṣẹ́ tí ò lè sanwó náírà di ten naira wọ́n prefer jùwọ́ tó kàwé jùwọ́ tó ní impact nínú society lọ. No if i'm making mistake ẹ pè mí padà pé ibi báyìí mi ò right because when Doka started part one to one billion Nigerian police can get hold of Fola get information from Fola kó dẹ̀ ṣe press release Dorkas máa dákẹ́ now. but lára àwọn tí kò fẹ́ ìlọsíwájú Yorùbá àwọn náà protect Fọlá náà àti Dorkas tán dẹ̀ ń kọ́mẹ́ǹtì lórí péjì Dorkas Dorkas wá ń fọlọ́pàá mú Nigerian citizen ẹ máa wo iye ìyà tó ń jẹ wá o mo gbé Dorkas lọ sí kóòtù ní UK UK ní mi ò ní jurisdiction wọ́n wá sọ fún mi pé kí n lọ bá Nigerian police kan establish case di ọ̀la Nigerian police ò establish case wọ́n tún wá ń ṣe kí ni wọ́n wá sọ pé Dorkas ló gba court order láti arrest gbogbo àwọn tó ti bully ṣé ibo tó ń ṣiṣẹ́ ọlọ́pàá ṣó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mò ń béèrè pé ṣó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ní elémèlú ní december ó ṣe patí ǹjẹ́ ti rí Gistlover kó wá kọ pé ó fẹ́ èèyàn kan o ó dó artist kan o bọ̀ tó bá jẹ́ pé yorùbá ní elémèlú tó ṣe patí ní december gislover àti list gbogbo orúkọ àwọn actress àti gbé òhò wọn jáde àti lọ gorí olórí sí àti bà tí wọn jẹ́ àti ló ń dó wọn o eléyìí ló dó o àti ló dó léyìí àti purọ́ mọ́ wọn ìjẹ́rí gislover kò kọ anything bad concerning party Tony Elumelu wọn bí yẹ ẹ̀dá the Igbo in police will act fast they will fish one fish out gislover wọ́n fish out wọ́n fish this lover out abó ń ṣe èrè bọ̀bọ̀ tó ní báǹkì tó kù yẹn access bank ẹ̀rí kí this lover kan kọ́kọ́ ń pa ẹ̀ Igbo people will fish out wọ́n disgrace ẹ̀ jù tó bá jẹ́ pé Yorùbá ni ẹ mọ̀ nǹkan tán ti máa sọ ni this lover ti fún wa bó ṣe wọnú helicopter ó lè lálẹ́ ló gbé ó lè ní kinní kan ló gbé ó lè ní kíni kan ló gbé ó lè ní gíslọ́ba ti bàjẹ́ káti ẹ̀ wá sọ wípé olórí burúkú ni gíslọ́ba ká sọ pé olórí burúkú ni Esabod ká sọ pé àwáyé má ṣe reni Dorkas what has Yorùbá in police done so far láti gbà wá lọ́wọ́ àwọn apànìyàn blackmailers yìí What have they done? A wanted criminal like Dorcas only got àti lọ court order Why arrest citizen Nigeria Eh, eh, ẹ rí pé ẹran aṣíwájú lọ́wọ́ ẹ next election bí ìbò yẹn ṣe máa lọ wọ́ọ́rọ́wọ́ ní gbogbo ohun tẹ̀ plan kalẹ̀ yìí ẹ má wàá gbàgbé àwọn adájọ́ tí dọ̀kásì ń lò they are not Igbos o they are not Hausas o they are Yorùbá o they are Yorùbás o they are Yorùbás o they are not Igbos they are not Hausas I could remember when Dorcas wrote a petition and Enu Iso Fola when they wrote petition against me to Ikeja They came to my house without any police invitation. They did not invited me. They posted it on Punch, posted Vanguard, The Nation, and all that. You don't understand? Wọ́n invite mi, wọ́n wálé. Wọ́n pọ̀ rẹpẹtẹ, wọ́n wale. Ẹnu ìṣó náà tẹ̀lé wọn wá sílé. Afọ́jú tẹ̀lé wọn wá sílé. Wọ́n bá mòpó wa. Ọjọ́ kejì ni mo lọ síbẹ̀. Fortunately fún mi, ṣe mọ̀ pé àwọn Yorùbá tí wọ́n gbé kéèsì yẹn fún pé kán lọ investigate wọ́n rẹ́dí àti ṣàbúrú fún mi ṣé ẹ mọ̀ pé ọmọ yíbò nìkan ló tẹ́tí sí mi because kò gbọ́ yorùbá so ọmọ yíbò yẹn ó listen sí evidence tí fọlá gbé wá ó listen sí evidence tèmi gbé wá ó dẹ̀ wò left in fact ó lọ ó dídí lọ pé interpreter wa ni tó bá jẹ́ wípé yorùbá náà assign kéèsì wa fún ṣé ẹ mọ̀ pé ó máa tì mí mọ́lé wọ́n máa gbé mi lọ kọ́ọ̀tù ni torí wípé èpè àti ègún ni fún ìran yorùbá wọn kì í tọ́ ọmọ yìí àwọn ò ní feelings fẹ́ni tó ti ga ohun tó wà nù DNA wọn ni pẹ́ni tó ti ga kó ṣubú if not for the northerners during presidential election níbo ni bàbá wa síwájú ò bá wà lẹ́nìí àbí àwọn yorùbá tó jẹ́ christian kọ́ ni wọ́n jáde tán láwọn rí vision sí aṣíwájú kẹ́ ẹ máa wo ibi tí yorùbá tí bá ń sọ̀rọ̀ ẹ máa rò pé kínní mo mọ ṣé rí ọ̀tọ̀ ni kó mọ̀ pé èpè báyìí ń jà ẹ kò dẹ̀ wá solution you don't understand ṣó tó sí ṣó tó sí yorùbá tó jẹ́ kristẹni kó máa rí vision against aṣíwájú tó jẹ́ yorùbá ẹgbẹ́ láìṣẹ́ láìró láìmọ́rí láì pàdé ẹ̀rí wọ́n wá sọ fúnra wọn eh, eh, ṣọ́lọ́hún ti bá yín sọ̀rọ̀ ó yẹ kọ́lọ́hún ti bá yín sọ̀rọ̀ àwọn Yíbò kọ̀ọ̀kan ló tún wá tẹ̀ slow díẹ̀ pé irọ́ Ọlọ́run ò tí ì bá wọn sọ̀rọ̀ lórí mandate aṣíwájú o ṣùgbọ́n virtually eighty percent Yorùbá Christians tó jẹ́ pastors Ọlọ́run ló mọ ibi tó ti rí vision wọn wọn ò dẹ̀ nítìjú wọn ò bu ẹnu and they came out but ọlọ́run ọba tí kò kí ń fẹni títí ẹ̀ lẹ̀ ọlọ́run ọba tó ń wọkàn nígbà tí èèyàn ń wojú ibo làwọn pásítọ̀ yẹn wà lénìí bàbá kan ní pé aṣíwájú máa ń fún òun lówó ó máa ń tọ́jú òun ó máa ń fún òun ní sálárì every month ìgbà covid ó gbé oúnjẹ wá fún ó gbé gbọ́ wá fún ṣùgbọ́n òun ò support aṣíwájú mo tún wò báyìí tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ẹ̀yà mẹ́ta ló ń lọ fẹ́ election which is Ibo, Haúsá àti Yorùbá. má kọ́ntínú kínní yìí lọ́la ẹ lọ wo àwọn tí dọ̀kásì ń lò tó fẹ́ fi máa arrest tó fi ń gba court order court warrant lórí àwọn tí dọ̀kásì lọ búlì pa Their Yoruba judges ẹ lọ wò wọ́n àwọn tó ń lò tí wọ́n jẹ́ ọ̀tá ìṣerere Yorùbá go and watch them our father nínú iṣẹ́ ọlọ́pàá the IG is a man of God and mo mọ̀ pé bàbá yẹn ní integrity ẹ yọ bàbá yẹn kúrò our current DIG is a man of God ẹ yọ bàbá yẹn kúrò our IG our commissioner of police ẹ yọ àwọn bàbá yẹn kúrò they are man of God they are man of God But ṣe rí àwọn kan wà wọ́n á sáré ródán kí kéèsì tó dọ́dọ̀ àwọn bàbá yẹn lọ́rùn ẹ bá mi bí Yorùbá pé ta ló fi vision hàn wọ́n nígbà mandate aṣíwájú ẹ bá mi bí Yorùbá pé kí ni Yorùbá fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run tí wọ́n ń protect Fọlá tó lọ rìkọ́dù owó Mr Lawal tó rìkọ́dù voice Mr Lawal over Lizzie Anjorin tó dẹnu òfin ọ̀la ló ti kàwé ló ti kọ́ṣẹ́ ó ń ṣiṣẹ́ ó employ àwọn èèyàn tó o bá fẹ́ survive láàrin Yorùbá o gbọ́dọ̀ useless o gbọ́dọ̀ ní talent o gbọ́dọ̀ lè ṣí o gbọ́dọ̀ yọ̀lẹ they will love you but moment you help them you employ their children you help their children ó ti ṣẹ̀ wọ́n. so Dorcas irú kọ́lọ̀ ikú tó fi pàyà àbèjì o gbọ́dọ̀ lọ sí Àbújá o gbọ́dọ̀ lọ is a must ṣé o mọ̀ pé o sọ pé kí làlọ́ta mi àbúrò sọ pé Lizzy Anjorin is highway robber a killer àbúrò sọ bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ investigate killer nínú èmi àti ẹ̀sìn tó bá dọ̀la kẹ́ join mi ẹ má bá wọn sọ pé Yorùbá ẹ má bá wọn sọ pé police are not working o they are working mo ti pin fún yín Igbo people are protecting their celebrities because they know they will always need them politically, business-wise, internationally, and for the growth of Igbo, Igbo, eh, kí side. That is why Igbo in police, Igbos in army, Igbos in navy, Igbos as judges, they will protect their celebrities. The same thing Hausa. But Yoruba will never protect their own because they don't want their own. Kido kasi máa sọ wípé àwọn ti parí iṣẹ́ bàbá Ìjẹ̀ṣà bàbá Ìjẹ̀ṣà ti lọ iṣẹ́ Lizzy ló kàn. Ṣó bí ẹ̀dá kó sọ pé ó parí Rita Dominic ló The Igbos in police will fish you out. The Hausas in police will fish you out. Because they know the consequence. Because they know without their celebrity, Ofo làwọn máa já sí òfo wọ́n dẹ̀ mọ̀ pé bó pẹ́ bó yá ó ṣeé ṣe kó ní kálukú pín gàrí sẹlíbírítì àwọn ló máa ran àwọn lọ́wọ́ bọ̀ Yorùbá ò fẹ́ sẹlíbírítì wọn ẹ̀rí àwọn sẹlíbírítì wọn kò sí ìtó lè lọ́kọ kò sí ìtó lè ṣiṣẹ́ kò sí ìtó lè rìn búlì ọ̀bọ̀n búlì ni destruction over destruction ni àwọn Ìgbò nìkan ló wà ní top ten ńgbà tán lẹ́sàbọ̀dù lọ Google àwọn richest celebrity ǹjẹ́ ìrí Yorùbá kankan bẹ́ẹ̀ lẹ́yìn Davido Davido gan ṣe full blood eh, blooded Yorùbá ẹ̀rí pọ́mọ yíbò ló wà ní one to ten bí yíbò ṣe package ara wọn nìyẹn òun ni business wọn ṣe ń lọ òun náà ṣe wà níwájú wọn ò bíran Yorùbá kankan kó wà nínú successful celebrities wọn bí ẹ gbọ́dọ̀ débẹ̀ èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ I saw a video where a a a a, a, a malam eh, a, an Hausa was defending barrister and Hausa man ta ló ti rí Facebook ati TikTok màá post e Hausa man was defending barrister late barrister pé onílù barrister kon sọ àìdá nipa barrister pé àwọn àwọn àrèwá àwọn máa gbé bọ̀bọ́ yẹn lọ sí court ojú dẹ̀ ni I will post the video. Let me finish this. I will post the video both on Instagram and Facebook. You will know who Yoruba is. ẹ wo ohun tẹ́sábọ̀dù sọ sí odidi aṣíwájú ẹ wo nǹkan tí dọ̀kásì sọ sí odidi governor wa ni eko dokasi to so sọ wípé kó pa ọba kó pa governor wa kó pa president wa dọ̀kásì yẹn wa ni wọ́n ń protect tó wá ń fi àwọn ọlọ́pàá àtàwọn adájọ́ fi máa àrẹ́sì Nigerian citizen ẹ̀ẹ́dẹ̀ kò ẹ lọ wo àwọn adájọ́ tí dọ̀kásì ń lò they are not Igbos they are not Hausas the police dọ̀kásì are using they are not Igbos they are not Hausas they are Yorubas. because àwọn gangan fúnra wọn wọ́n ti hate yín tẹ́lẹ̀ wọ́n ti kórìíra yín wọ́n fẹ́ kẹ́ ẹ kú wọ́n fẹ́ kẹ́ ẹ kú a ní ọpẹ́ lọ pé Ọlọ́run sẹ́ẹ́ ló yọ mí ní ìkẹjà ọmọ yíbò ló lọ àsán ìkẹsì wa fún àwọn yorùbá tó wà ń bẹ wọ́n fẹ́ kó máa gbé ọ̀tá mi lọ ẹ̀wọ̀n ọmọ yíbò tán àsán ìkẹsì fún ló wá sọ pé no this lady is at fault ngbà tó gbé àdàbí promise video mi lọ mo wá gbé fún video fún bọ̀bọ̀ ọmọ yíbò yẹn bọ̀bọ̀ ọmọ yíbò yẹn wá fèsì fọlá wípé why did you record this man to go and give bloggers and you are making money Then you are now crying that this lady brought Adabi. She's saying this Adabi that whoever that is using her to make money, are you using her to make money? Má ẹ sọ pé ò ní kúrò ń bí la. Unfortunately, Fọlá tún rìkọ́dù àwọn ọlọ́pàá. Ó tún rìkọ́dù òwò wọn. Làṣírí bá tútú. Ṣé bí Yorùbá ọlọ́pàá ló ń protect Fọlá tó fi purọ́ mọ́ mi títí for four years tí ò bá sí Ọlọ́run tó kọ́ ilé náà ibo nìbá wà lénìí ẹ wá rí àwọn arúgbó yorùbá they will be advising you not to talk of which they are the ones sponsoring this thing wọ́n mọ̀ pé kinní tó ń ṣe yẹn máa pa ẹ́ pa wá ní kó dákẹ́